bisimilahi alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah atúndúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala atọ́lá ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam níjókòtò ní lágbàdo ọlọ́run ọba àtúmọ̀ tẹ̀síwájú ni nípa al-imanu bir-rusuli ìgbàgbọ́ tó yẹ kọ́ ní sáwọn òjíṣẹ́ ọlọ́run ọba alayhi salatu wa salam nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ó kọjá àti jẹ́ àmà báwo ni àá ṣe nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ ọlọ́run ọba ẹ lórí pé ó di dandan láti gba àwọn òjíṣẹ́ Ọlọ́run bá láti gba àwọn gbọ́ àti sọ nípa rẹ̀ bákan náà títorí kọ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi rán àwọn òjíṣẹ́ yìí sí wa kí ni pàtàkì bùkátà wa ètà ní sáwọn òjíṣẹ́ Ọlọ́run bá alayhi wa salam àti wàá sọ lórí pé àwọn òjíṣẹ́ Ọlọ́run bá tọ́lọ́ ń dákọ́ alukur'an mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni tí ṣe twenty five níjókòtò ní lágbára Ọlọ́run bá a máa ṣe àlàyé nípa ìyàtọ̀ tí ń bẹ láàrin a máa ń gbọ́ ànábì a sì máa ń gbọ́ àrọ́sọ́l tí í ṣe òjíṣẹ́ ṣé rọ́sọ́l náà ni nàbí yò ṣé nàbí yò ni rọ́sọ́l láti dáhùn lórí eléyìí ẹ jẹ́ a mọ̀ tálẹ́ńtà lè pè ní rọ́sọ́l tálẹ́ńtà lè pè ní ànábì yò àrọ́sọ́l ìnsánun dákàrún ó ẹ̀yà ìlẹ́yìí bìṣàrìín wà ó mìíràn bìtẹ̀bìlẹ́gì ẹ̀ ń tà lè ni ẹni pé àǹjànú kò lè jẹ́ òjíṣẹ́ ọlọ́run dákàrún ọkùnrin làwọn òjíṣẹ́ náà bá tọ́lọ̀ rán sáyé obìnrin ọlọ́run bèè ṣe ní òjíṣẹ́ ọlọ́run bá ó ẹ̀yà ìlẹ́yìn ìmísí ó débà látọ̀dọ̀ ọlọ́run bá bìṣẹ́rì rìn wà ómìíràn bíi tẹ̀bílẹ́gì ọlọ́run fi òfin tiẹ̀ ó gbélé lọ́wọ́ ọlọ́run sì pa á láṣẹ láti mú iṣẹ́ tọ́ran yìí wá àyè tọ́sọ̀kalẹ̀ sí yìí ọlọ́run ní kó mú dé etí gba àwọn èèyàn ẹni tí ń jẹ́ òjíṣẹ́ ọlọ́run bá nù ṣùgbọ́n ànẹ́bí ọlọ́run bá ìnsánu lónà èèyàn ni dákàrún ọkùnrin lónà ó sì jẹ́ bákan náà uhiya ilayhi bi shar'in wa lam yu'mar bi tablighihi ọlọ́run ọ̀ràn wípé kọ́ máa mú iṣẹ́ ǹdẹ etí gbọ́ àwọn èèyàn ànábì ọlọ́run bá nù. so nínú ọ̀rọ̀ yìí a rí i pé ẹnì kọ̀ọ̀kan nínú àwọn ànábì ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ìmísí ń dé bá látọ̀dọ̀ ọlọ́run bá ṣùgbọ́n ànábì kọ̀dí yóò bá sọ fi kọ́ mi mìíní ọlọ́run máa ń ran sáwọn ìjọ tí wọ́n jẹ́ olùgbọ́lọ́wọ́n bá gbọ́ ṣùgbọ́n tọ́lọ́n bá wa ràn sí wọn yóò jẹ́ pé òfin kan ti pilẹ̀ síwájú léyìí tó ṣe pé àwọn ànábì ọlọ́run kan ti hàn ti mú wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ lápèjúwe àwọn bàní Israel ọ̀gọ̀rọ̀ àwọn òjíṣẹ́ lọ́wọ́n bá ńlọ́wọ́n bá ńlọ́run sí wọn bójíṣẹ́ lọ́wọ́n bá kan ti lọ tó bá ti ń lọ ànábì ọlọ́run ti bá ń tẹ̀lé nítòjíṣẹ́ ọlọ́run tó wí fún wọn tí wọn ò tí ì máa tẹ̀lé àbí tí wọn ò tí ì gbà sí lẹ́nu ńlá ànábì ọlọ́run òní yóò tún máa wí láwìtúnwí láwìtúnwí sí wọn. wakọ̀dí yóò ha ilà ahadihim wáhayọ̀n xaasun fi kọ̀dí yàtí mu àyànà ẹni tá a bá pè ní ànábì ọlọ́run àsìkò mi ń bẹ̀lẹ́ yìí tó ṣe wípé wáàyí mi ò lè dé bá léyìí tó ṣe pé yóò jẹ́ ẹ̀sà látàrí ìṣẹ̀lẹ̀ kan tí a ṣe àdáyanrí rẹ̀ ṣùgbọ́n ẹni tá pè ní òjíṣẹ́ ọlọ́run ọba yorùbá àfọ̀n àwọn tí wọn ọlọ́run wọn fi kọ́wmin kò fàr yóò wọn sí àwọn ìjọ kan tó ṣe pé àwọn ò tiẹ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ rárá yad'unahum ila tawhidillah wọn ó kún wọn lọ síbi pé ká máa jọ́sìn bá lónìí nìkan ṣoṣo fahum yursalun ila mukhalifin fayukadhibuhum ba'duhum ọlọ́run ràn wọn sáwọn tó ṣe pé wọn ò yapa wọn tí wọn ò tiẹ̀ gba tiwọn tó ṣe pé àárín náà wọn ti sọ pé òpùrọ́ ni ọ́ irọ́ ló ń pa tó bá ní àgbéyẹ̀wò síra wọn àni tó bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run Ọba ọlọ́lá ọlọ́ọ̀rẹ́ ju ẹni tó bá jẹ́ ànábì Ọlọ́run Ọba lọ yẹn ní ṣókí ni wípé àti ànábì ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ gbogbo wọn pátápátá òun lọ́wọ́n bá rán sáyé ọlọ́run rán wọn sáwọn ìjọ wọn ṣùgbọ́n tó bá jẹ́ ànábì ọlọ́run bá ọlọ́run yìí fún ní tírà tuntun ṣùgbọ́n àwọn òjíṣẹ́ ọlọ́run bá ọlọ́run máa ń fún wọn ní tírà tuntun ajẹ́pẹ̀tùn eléyìí ni wípé èyàn ò lè ṣàdédé jẹ́ òjíṣẹ́ ọlọ́run àfikọ́jẹ́ pé ó ti jẹ́ ànábì tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyàn lè wá jẹ́ ànábì ọlọ́run kó má jẹ́ òjíṣẹ́ ọlọ́run ṣùgbọ́n tá a bá ti lè tó bá ti lè jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba tọ́lọ́ ń sọ tírà kalẹ̀ fún irú ẹni báwọn ànábì ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ńlọ tún jẹ́ àwọn ọ̀rọ̀ míì tún bẹ léyìí tó ṣe pé àwọn àáfàá tún sọ lórí eléyìí tó tún yàtọ̀ ṣùgbọ́n ìtọ́fẹ́ tẹ̀wọ̀n jùlọ ni pé gbogbo ẹni tá a bá pè lójíṣẹ́ ọlọ́run ànábì ọlọ́run ni ṣùgbọ́n kìí ṣe gbogbo ànábì ọlọ́run iná kìí ṣe pò kan náà ni a wà níwájú ọlọ́run wọ́n lọ́lá jura wọn lọ níwájú ọlọ́run ọlọ́run bọ́lá fáwọn òjíṣẹ́ kan ju àwọn òjíṣẹ́ mi lọ nínú Suratul Baqara ọlọ́run ní tilka rusulu faddalna ba'dahum ala ba'din àwọn òjíṣẹ́ ọlọ́run láti ń sọ nípa wọn fún ọ̀hún o àwọn òjíṣẹ́ ọlọ́run wọn ò wà nípò kan náà o abuọlá fún àwọn kan a ṣe àjùlọ fún àwọn kan lórí àwọn míì tá bá ń sọ nípa àwọn òjíṣẹ́ ọlọ́run àtàwọn ànábì rẹ̀ àwọn márùn kan bẹ nínú wọn tó ṣe wípé àwọn ni wọn gboyè tó ga jùlọ láàrin gbogbo wọn àwọn yẹn ni a máa ń pè ní olólè azmi àwọn tá a wí yìí àwọn márùn ni wọn àwọn yẹn ni a ṣe sùúrù jù àwọn lójú wọn rí jù láàrin àwọn ànábì Ọlọ́run tí ó ti síwájú àwọn lálẹ́ sọ pé wọ́n jẹ́ ẹni tó nípinnu jù ẹni tó nífaradà jùlọ nínú àwọn òjíṣẹ́ láwọn bàtọ́ lọ́rùn sí ayé lára wọn ńlá ti rí ànábì Ibrahim anabi musa anabi isa àti anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn ìlú lọ́wọ́ bá ń dákọ nínú suratu al-ahzab tọ́nà ọba subhanahu wa ta'ala tó ti ń sọ wípé wa idha akhadna mina nabiyyina mithaqahum wa minka wa min nuhin wa ibrahima wa musa wa isa wa akhadna minhum mithaqan ghalidha ọlọ́run ní ẹsẹ̀ ìrántí idha akhadna mina nabiyyina mithaqahum nígbà tá à ń gba àdéhùn ètí kan pamọ́ látẹnu àwọn ànábì ọlọ́run agba àdéhùn yìí lẹ́nu ànábì Nuh aleyhi salatu wa salam àdéhùn pé ọlọ́run ọba nìkan oníkẹ́ máa jọ́sìn fún o ọlọ́run yìí oníkan ní kẹ́sì máa ṣe ìfẹ́ inú rẹ̀ ọlọ́run ní àdéhùn yìí agba lẹ́nu rẹ̀ jísẹ́lá Muhammad àti ànábì Nuh àti ànábì Ibrahim ànábì Musa ànábì Isa ọmọ Maryam wa akhadna minhum aláàgbà àdéhùn lẹ́nu wọn àdéhùn pé iṣẹ́ tọ́lọ́wọ́n bá ran yín ẹ jẹ́ dógóńgó àgbà lẹ́nu àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run yìí àwọn ànábì ọlọ́run yìí ni làwọn àfáà wa pè ní olólẹ̀ azmi mina rusuli àwọn tó ṣe pé wọ́n ní ìpinnu jùlọ nínú àwọn ànábì ọlọ́run bá ètò ọlọ́run bá tọ́ran sí ayé ní ti sòrò wọ́n ní fara jùlọ wọ́n ní faradà jùlọ láàrin wọn. bàbá wa sáádì wọ́n ń sọ nínú tíra wọn tíra tẹ̀fsírì wọn èyí tá a pè ní tafsir al-karim rahman fi tafsir kalam al-manan bàbá ń sọ níbẹ̀ nípa àyà yìí wọ́n ní yukhbiru Allahu ta'ala annahu akhadha mina nabiyyina umuman ọlọ́run bá ń fún wa nírò nínú àyà yìí ó ní gbogbo àwọn ànábì ọlọ́run ọba pátápátá ń lò ń ti gba àdéhùn lẹ́nu wọn o ní pàtàkì jùlọ àwọn tí wọ́n jẹ́ ulul azmi àwọn márùn òní wọ́n jẹ́ mithaqum al-ghalid wa adum thaqil ala al-qiyam bi tí wọ́n ṣe fọ́lọ́run ọba ni pé ẹ̀sìn Ọlọ́run ọba àwọn ò gbèrò àwọn ò gbé dání dáadáa wal jihad fi àwọn ó sì máa la kàkà lórí àti pèpè sínú ẹ̀sìn Ọlọ́run ọba wa anna hadha sabilun qad masha al-anbiya wal-mutaqaddimun àti pé ojú ọ̀nà yìí àwọn ànábì Ọlọ́run tí wọ́n ṣíwájú náà àwọn náà ti gba ojú ọ̀nà yìí wọ́n ti gbà á kọjá yẹn ni pé àwọn márààrún tó lọ́n wá dákọ̀ nínú àyà yìí àwọn yẹn là ń pè ní ulul azmi láàrin àwọn tí wọ́n tún wá jẹ́ ulul azmi bákan náà àwọn méjì ká tó ń bẹ́ẹ̀ ni wọ́n tó ṣe pé àwọn ni wọ́n tún lóore jùlọ nínú wọn àwọn táwọn wí àwọn náà ni anabi ibrahim aleyhi salatu wa salam àti anabi wa muhammad sallallahu alayhi wa salam àwọn méjì àwọn ni wọ́n lóore jùlọ nínú gbogbo àwọn anabi ọlọ́wọ́n ba pátá yányán ẹni tó wá jí ọ̀gá gbogbo wọn pátá tó lóore jùlọ nínú gbogbo àwọn ànábì ọlọ́run tọ́lọ́run ti rán síwájú ó ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí jẹ́ àjùlọ èyí tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ti máa ń ṣe fún ẹni tó bá wù ú nínú àwọn ẹ̀dá rẹ̀ ètí ọ̀dà nínú ayé al-Qur'an ọlọ́run ní Allahu yastafi minal malaikati rusulan wa minan nas yẹn ni pé ìjànàbí ọlọ́run àbí ìjẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba tafadulun waqtiyaru minallah ẹni tó bá wù ọlọ́run ọba lọ́lọ́ máa ṣàlẹ̀ sá o ọlọ́run máa ṣe fẹ́ ẹni tó bá wù ní o yẹn ni pé èèyàn kan lè wá múra síjọsìn kan pé a ah, òun náà fẹ́ jẹ́ kan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àfi kó wọn làkàkà òun fẹ́ kú sídìí náfìlà òun fẹ́ kú sídìí sẹ́ẹ̀rẹ́ torí pò ń fẹ́ di ànábì ọlọ́run rárá o èyí ṣiṣẹ́ di ànábì ọlọ́run o fúnra ọlọ́run ọba ni màá ṣe ń tó bá wù lẹ́sàá nínú àyà tí mo kàn Allahu yastafi minal malaikati rusulan wa minan nas ọlọ́run lóhùn ọlọ́run ọba ló máa ń sẹ́yìn tó bá wù ú lẹ́sà yálà náà màláíkà ni ẹni tí ó jùjùsẹ́ fún òun ọlọ́run ọba lòun ó sà wọ́n lẹ́sà tí ẹ lórí àwọn èèyàn sẹ́yìn pásọ pé àwọn òjíṣẹ́ ọlọ́run oríṣi méjì ni àwọn òjíṣẹ́ láti sánmà àtàwọn òjíṣẹ́ orí ilẹ̀ òjíṣẹ́ sánmà làwọn màláíkà tí wọ́n jẹ́ alàgàtà láàrin ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀ àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ torí ilẹ̀ ìní jẹ́ alàgàtà láàrin wa àtọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala níta àwọn wíni wípé laysati nubuwatu kasban yanalu al-abdu biljiddi wal ijtihad ìjà nàbí ọlọ́run kìí tí yàn kàn lè ehm, rí mú látàrí pé èyàn ó gbìyànjú èyàn ó làkàkà àbí èyàn ó tàka láfà àwọn àjọsìn kátọ́lọ́wọ́ bò ṣe lọ́rùn yàn èyàn sáwọ́ àwọ̀ àmárí láti pàṣẹ bẹ́ẹ̀ téèyàn wà á fi di ànábì ọlọ́run rárá o ẹ̀ ń bá wọ náà ọba ní máa pè ẹ̀ ń bá wọ náà ọba ní máa yàn ẹ̀ ń bá wọn náà bá ní máa ń ṣàlẹ́sà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tó náà bò pé láyé tá a wà yìí làwọn náà ń pera wọn ní prọfẹ̀tì so prọfẹ̀tì àwọn òjíṣẹ́ ọlọ́run ni kò sẹ́ni kankan tó tó kọ yìí jẹ́ ju àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ tí a ti ré kọjá lọ tó bá ń sọ nípa àwọn ànábì ọlọ́run irọ́ ti kúnta lásìkò tá a wà àwọn àmì àtàwọn àpẹẹrẹ wo ńlá rèé ni bó tilẹ̀ pé ìgbàgbọ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ń lò pé àwọn òjíṣẹ́ tí ò ní sí òjíṣẹ́ kankan mọ́ lẹ́yìn rẹ̀ kí wá ní àwọn ìtọ́ka ìta àfihàn àwọn anabi ọlọ́run tí ń síwájú pé aa ah, anabi ah, ọlọ́run bá tòótọ́ ìlànà eléyìí òní wọ́n jẹ́ anabi ọlọ́run bá lódodo òní wọ́n jẹ́ àwọn ọ̀nà oríṣiríṣi ńlá àfihàn àwọn anabi ọlọ́run ìkíní láti pàṣẹ mu'jiza iṣẹ́ ìyanu èyí tọ́lọ́run bá subhanahu wa ta'ala èyí tó fi rán àwọn òjíṣẹ́ lọ́wọ́ bá tí wọ́n ti ṣíwájú má àjàzà bí ilà khosma ẹ̀ńdá tàhádì nígbà tó bá di pé ìpinnu níjà tó bá di pọ́ bá ṣẹlẹ̀ nítorí wọn fi máa ń dá àwọn oníjà àwọn tí wọn dojú ìjà kan wọn ànábì ọlọ́run ti fi máa ń dá wọn lágara là máa ń pè ní mọ́ọ́jísà gbogbo ànábì ọlọ́run ọba ọlọ́run ọba ṣe mọ́ọ́jísà tiẹ̀ fún famọ́jísà ti rọ́ṣọ́lá aleyhi musalatu wa salam kẹfẹ́ rọ àwọn sẹ́yìn yanu èyí táwọn òjíṣẹ́ náà bá tí wọ́n ṣe ọ̀pọ̀ lọ jàrá lápèjúwe anabi sọ́ọ̀lẹ̀ ràkúnmí ó ní nǹkan àmì èyí tọ́nà ọba tí ó fún un ní tiẹ̀ a lè gbọ́ gbọ́ àfi tọ́ba tí ràkúnmí kan tọ́ba lè jáde lórí òkè ibi tó wà anabi sọ́ọ̀lẹ̀ ó sì bẹ̀ lọ́wọ́n ba ràkúnmí ó jáde bó sọ pé náà ló jẹ́ okùnfà ìparun fáwọn ìjọ anabi sọ́ọ̀lẹ̀ aleyhisalatu wasalam anabi musa aleyhisalatu wasalam iṣẹ́ ìyanu rẹ̀ gbogbo àná là mọ́ kọ́lbù là ń sọ hayya pọ̀pá yóò jùlẹ̀ yóò sì di ejò àpẹẹrẹ ilé ìjẹ fún anabi musa aleyhi salatu wa salam àìmọye àwọn iṣẹ́ ìyanu lànàbì musa ń ló ṣe láti pàṣẹ ọ̀pá èyí tí máa ń jùlẹ̀ tí ó di ejò yìí bẹ́ẹ̀ náà ni anabi isa aleyhi salatu wa salam tiẹ̀ ń tiẹ̀ àwọn iṣẹ́ ìyanu lóríṣiríṣi ni ojú tí ọ̀la ojú tí ò ríran pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run bá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run anabi Isa yóò bẹ̀ lọ́hùn ojú wọn ó sì là ẹni tí àrùn ẹ̀tẹ̀ títí ń bá fínra òkú tó ti kú pẹ̀lú àánú ọlọ́run ba yóò jí yóò dìde ẹni tí àrùn ẹ̀tẹ̀ títí ń bá fínra yóò bẹ̀ lọ́hùn yóò sì ní àlàáfíà eléyìí jẹ́nu àwọn iṣẹ́ ìyanu èyí tọ́lọ́run bá subhanahu wa ta'ala tó fún anabi Isa aleyhi salatu wa salam tí wàá dúró anabi wa Muhammad sallallahu alayhi wa salam ọlọ́run fún láwọn mu'jizat léyìí tó ṣe pé ọ̀pọ̀ gan-an kódà àwọn àáfàá kà á wọn ló tó bíi ẹgbẹ̀rún àwọn kan ló tiẹ̀ ju ẹgbẹ̀rún lọ ṣùgbọ́n ètò wa tóbi jùlọ nínú àwọn mọ̀jìzát àwọn nǹkan ìmọ̀ àwọn iṣẹ́ ìyanu èyí tó bá tí ó ṣe fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní alukuraani alápọ̀nlé kuraani yìí yíyá mọ̀jìzátùl khálídà ó ní iṣẹ́ ìyanu èyí tó ṣe pé yọ̀ọ̀mọ̀ bẹ́ẹ̀ gbére pọ̀pá ànábì Mùsá bá ànábì Mùsá ti kú kò sí pọ̀pá nǹkan mọ́ ànábì Ìsá bó ṣe lọ kò sí pé nìkan ká tún bẹ tó lè lajú afọ́jú abúlé jí òkú dìde kò sí mọ́ gbogbo ayé rẹ̀ wá kò sẹ́ni àká tó lè dógun ẹnìkan kan sẹ́ àwọn ànábì ọlọ́run wọn ti lọ òun rọ́ nìkan ńlọ́ṣẹ́kù sùnwọ́n gba àwọn mọ̀jísàtì gbogbo ẹ̀ pátápátá ló ti tán ọwọ́ yìí tó ṣẹ́kù ó ní mọ̀jísàtì wàhídà ó ní iṣẹ́ tọ́nà ànábì wa Muhammad ó ní alukurani alápọ̀nlé èyí tọ́nà ọba tó gbé fún ànábì wa Muhammad ó ní mọ̀jísà èyí tó ṣe pé lọ gbére kùránì yìí ọlọ́run sọ fáwọn àǹjànú àtàwọn èèyàn pé gbogbo yín pátápátá ẹ forí ìkokò sọ́ọ́dún ẹ kúnra yín lọ́wọ́ ẹ múru kùránì ẹ mú wá gbogbo wọn pátápátá òní adagara o kò sẹ́ni tí ó láti mú wá nínú àwọn mọ̀jísàt ìyẹ́tọ́lọ́n ti fáwọn ibùdó Muhammad ó ní al-Isra wal Mi'raj ọlọ́run mọ̀gùn sámà lọ láti ayé ibẹ̀ ló ti lọ gba ìrun láàrin òru ọlọ́run mú sámà lọ ó sì tún padà sáyé kó tó di pé ilé ọmọ. wàǹṣikọ́ kùlùkọ́mà lára àwọn àjíṣàt ètò ọlọ́nfà nàbí wa Muhammad ó ní pé òṣùpá àwọn Quraysh nígbà tí sọfà nàbí gbẹ̀tọ̀ àá lè gbọ́ gbọ́ òṣùpá tí ń bẹ lókè yìí pàṣẹ fún ànábì èmi ọ̀ láṣẹ lẹ́nu ó sì bẹ lọ́wọ́ bá òṣùpá yìí ó sì pín méjì táwọn náà sì rè tẹ̀síbí olè hasọ òkúta léyìí tó ṣe pé ń ṣe àfọ̀mọ́ lọ́wọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí náà lára iṣẹ́ ìyanu ńlọ́jẹ́ bákan náà igi igi ọ̀pẹ ètí ànábì sallallahu alaihi wasallam tí máa ń dúró lé lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá fẹ́ ṣe kútúbà tó bá fẹ́ bí àwọn èèyàn sọ ọ̀rọ̀ Ọlọ́run ọba igi yìí ó bẹ̀rẹ̀ sí ní gbẹ kẹ̀kẹ̀kẹ̀ ó sì ń sunkún bí ọmọ kékeré ànábì sí ń rẹ̀ ẹ́ tó eléyìí náà lára àwọn mọ̀jẹ̀zát ètí ń tọ́ka sí pé ànábì wa Muhammad ẹrú sí Ọlọ́run ọba ní í ṣe òjíṣẹ́ rẹ̀ sí ni pẹ̀lú àwọn mọ̀jẹ̀zát àwọn ànábì Ọlọ́run ọba ọ̀pọ̀ lọ jàrá díẹ̀ làkàndá kan anabi suleiman aleyhi salatu wa salam ọlọ́run fún ní atẹ́gùn atẹ́gùn yìí tọ́lọ́run bá fún tí máa fi ń ṣe nǹkan rìn irin tó yẹ kí ẹṣin tó lè sáré gan tó yẹ kó rìn láàrin oṣù kan tàbí láàrin oṣù méjì ọ̀sán kan òru kan ńlá tẹ́gùn òní yóò fi rìn sọ́dọ̀ àwọn mọ̀jísàt èyí tọ́lọ́run ṣe fáwọn òjíṣẹ́ lọ́wọ́ bá nu láàrin tọ́lọ́run tó ṣe fáwọn anabi suleiman ohun ẹyẹ ọ̀ ń gbọ́ ohun àǹjànú ọ̀ ń gbọ́ kódà ọlọ́run rọ àwọn àǹjànú ọ̀rọ̀ wọn fún anabi suleiman aleyhi salatu wa salam gbogbo sẹ́tọ́ bá fi kí wọ́n jẹ́ wọ́n máa bá jẹ́ lọ ni tí wọ́n tiẹ̀ ní bójú ẹ̀yìn rárá yẹn ni pé tá a bá ń sọ nípa àwọn anabi ọlọ́run lára àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé anabi ọlọ́run lélẹ́yìí o òjíṣẹ́ ọlọ́run bá sì lélẹ́yìí o mọ́ọ́jíza àwọn nǹkan ìmọ̀ nítorí pé gbogbo ẹ̀dá wọn ò lè rí irú rẹ̀ ṣe ẹ̀ńtọ́ lọ́nba fún láti lè bá a máa jẹ́ ìkúnlọ́wọ́ fún un lórí ìpèpè sẹ́sẹ̀ ọlọ́run ọba ńlá ń pè ní mọ́rọ́jísà tọ́lọ́run ọba fún àwọn ànábì ọlọ́run ẹ̀rí àkọ́kọ́ nù táàfin mọ àwọn òjíṣẹ́ ọlọ́run àtàwọn ànábì rẹ̀ lẹ́nu táàfin mọ̀ pé ànábì ọlọ́run lélẹ́yìí ikhbaruhum al-umama bima sayakun min intisarihim wa khidlani adaihim lẹ́nu táàfin mọ àwọn ànábì ọlọ́run pé ànábì ọlọ́run lélẹ́yìí o òjíṣẹ́ sí ni àwọn ọ̀tá á borí wọn bí wọ́n ṣe wí wọn gẹ́lẹ́gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni yóò ṣe rí àtúbọ̀tán tí wọ́n ní ó jẹ́ lórí àwọn ọ̀tá wọn bí wọ́n ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni yóò ṣe rí yẹn ni pé ká wí bẹ́ẹ̀ kó sì ṣẹ bẹ́ẹ̀ ká fúnni nírò kó yẹ pé bí wọ́n bá ṣe wí bẹ́ẹ̀ náà ni ó ṣe rí eléyìí lára àwọn ẹ̀rí tá a fi máa ma àwọn ànábì ọlọ́run ọba òun lélẹ́yìí salatu wa salam ó jẹ́ káwọn ìjọ rẹ̀ mọ̀ pé à èmi bẹ́ẹ̀ náà làwọn ànábì ọlọ́run yòókù náà tí tí wọ́n ti lọ síwájú lára àwọn nǹkan tá a fi mọ̀ pé ànábì ọlọ́run lélẹ́yìí jẹ́ o òjíṣẹ́ rẹ̀ sí ni ó ní pé analọ́ọ̀yù ayídọ̀m ta ayídà mùsùlùmírọ̀ ọlọ́run bọ́ máa ṣe ìkúnlọ́wọ́ fún wa ní gbogbo ọgbà ọlọ́run bá yí padà lẹ́yìn àwọn tí wọ́n jẹ́ òjíṣẹ́ rẹ̀ ọlọ́run bá máa ṣe ìkúnlọ́wọ́ fún wa ni ẹ bá jí òpùrọ́ ọlọ́run bá kì í ṣe ìkúnlọ́wọ́ fún ṣùgbọ́n dípò kọ́lọ́run bá kó kún lọ́wọ́ ọlọ́run ọkà dojú yọkàn yẹpẹrẹ rẹ̀ ni lọ́la tá a fi mọ̀ pé ànábì ọlọ́run lẹ́ni yìí òjíṣẹ́ ọlọ́run bá sí ni anna tọ̀díkọ́ta mọ̀ wáhìdá ìlànà àwọn ànábì ọlọ́run ìlànà àwọn òjíṣẹ́ ọlọ́run bá tó ti ré kọjá ọ̀kan ṣoṣo ni o kí ni sẹ́ẹ̀ pípé wọn ya'muruna bi'ibadatillah wọ́n ń pè àwọn èèyàn lọ síbi pé ọlọ́run ni ẹjẹ́ àjọsìn fún ọlọ́run ni ẹjẹ́ àmà sìn wọlé amalu sáwọn tíra ọlọ́run ọba àtàwọn òjíṣẹ́ ọlọ́run ọba tó ti ṣíwájú eléyìí ni ìpèpè àwọn ànẹ́bí ọlọ́run ọba lára àwọn àmì tá a fi mọ̀ wọ́n òun lélẹ́yìn lára àwọn àmì tá a tún fi mọ̀ wọ́n ni pé tayyidullahi subhanahu wa ta'ala lil anbiya àwọn tí wọ́n jẹ́ ànẹ́bí ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ọlọ́run máa ń ṣe ìkúnlọ́wọ́ fún wọn ọlọ́run àwọn òpìdán kan wọ́n mọ̀ ti ń bẹ táyé pé tí wọ́n bá da ọ̀bẹ dínú báyìí ikùn wọn ò ní rẹ́ tí wọ́n bá ti sẹ́nu bọ imú ọ̀tún imú òsì òní yóò ti yọ bóun làwọn eléyìí ò ṣe ní dàpọ̀ mọ́wọn ànábì ọlọ́run àwọn nǹkan èèmà ọmọ ń tọwọ́ tiẹ̀ náà ọmọ ń tọwọ́ wọn ṣẹlẹ̀ bóun láṣẹ mọ̀ wọn yàtọ̀ síra wọn ìkíní bẹ̀ ni pé anna akhbara al-anbiya la yakun fiha takhallufun wala galatun ìkíní lára mi táfi dáhùn mi ni pé àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀ aleyhi musalatu wa salam ní a bá fún aníròyìn pé tọ́ báyìí ní nǹkan báyìí báyìí ni yóò ṣe rí bí ẹ ṣe wí gẹ́lẹ́gẹ́lẹ́ òní yóò ṣe rí ṣùgbọ́n àwọn mọ̀nàjìmíìn àwọn awòràwọ̀ àwọn adágbígbá àwọn eléyìí bí wọ́n bá sọ nǹkan ìgbà míì yóò bọ́ sí ìgbà míì kò ní bọ́ sí èyí tó bá bọ́ wọn àwọn àǹjànú ni a jí ọ̀rọ̀ kan àbómi ni jí gbọ́ fi tó wọn létí nǹkan láwùkọ́ nǹkan lẹ́ẹ̀kejì nípa a fi dá méjèèjì mọ̀ yàtọ̀ àwọn tí wọ́n jẹ́ ànábì ọlọ́run ọba aleyhi musalatu wa salam mọ̀jísáàtì wọn látàṣọlùbí àfọ̀hálìhìm àwọn nǹkan ìmọ̀ èyí tí a ń ṣe ti ń tọwọ́ wọn wá kìí ṣe agbára wọn bí kò ṣe wípé agbára ọlọ́run ọba subhanahu wa ta'ala ni kó fi lè bá a máa jẹ́ àmì ẹ̀rí lórí wípé ànábì ọlọ́run ọba ò ní wọ́n jẹ́ lápèjúwe ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí òṣùpá tó bọ́ọ̀lẹ̀ tó ya tó pín sọ́nà méjì kìí ṣe sí ànábì iṣẹ́ Ọlọ́run Ọba Subhanahu wa Ta'ala ni ọ̀pá ànábì Mùsá tó di ejò ńkọ́ kìí ṣe agbára rẹ̀ bí kò sí pé agbára Ọlọ́run Ọba Subhanahu wa Ta'ala ni ànábì Ìsá alayhi salatu wa salam ti ń jí òkú dìde kìí ṣe agbára rẹ̀ bí kò sí pé agbára Ọlọ́run Ọba Subhanahu wa Ta'ala ńlọ́jẹ́ yẹn ni wípé lára àwọn àmì èyí tá a fi ma òpìdán awòràwọ̀ yàtọ̀ sí ànábì Ọlọ́run bá ní pé n ti ń iṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni léyìí tó ṣe pé ó tayọ ó ré kọjá òye tàbí iṣẹ́ tí ẹ̀dá kan tó lè ṣe a tún wá padà síbi alukurani alápọ̀nlé a sọ pé mọ́ńjísà ni kuran ńlọ́jẹ́ ojú pọ̀nà wo ni alukurani alápọ̀nlé ló fi jẹ́ mọ́ńjísà ló sì jẹ́ nǹkan ìmọ̀ léyìí tó ṣe pé ọlọ́run bá fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìkíní bẹ̀ ni pé àwọn anabi ọlọ́run bá tó ti ṣíwájú tọ́lọ́run bá tó fún wa ní àwọn nǹkan ìmọ̀ àwọn iṣẹ́ tó ti pẹ́ dá kan kò lè dá sí tọkọjá òye ẹ̀dá àwọn títà àwọn ànábì Ọlọ́run ọba tí wọ́n ṣe síwájú yìí àwọn mójísà tọ́lọ́run ọba tí ń fún wọn yìí ọ ń wà níbàámu sí àwọn ìjọ tọ́lọ́run ọba tó bá ran wọn sí ni lápèjúwe kọ́lọ̀ ń tún ran ànábì Mùsá kó tó gbé kó tó fún ní àwọn nǹkan ìmọ̀ èyí tọ́lọ́run tí ó fún òun náà ní pọ̀pá àti ọwọ́ rẹ̀ tí ó ti bàbíyá tí ìmọ́lẹ̀ tí ó sì jáde níbẹ̀ ntọ́fà ni wípé àwọn tọ́lọ́wọ́ bá rán ànábì Mùsá sí ntí á nígbàgbọ́ sí òun náà ni màjíìkì ntí á nígbàgbọ́ sínú ṣé ntí á nígbàgbọ́ sínú ọ̀dà ìrẹ́ Mùsá wà lọ sọ́dọ̀ wọn òun wá fi dà tiẹ̀ ó fi ọ̀pá tiẹ̀ ó jùlẹ̀ lẹ́yìn táwọn òpìdá ayé tí wọ́n ti parapọ̀ lọ́dọ̀ Fíráúnà tí wọ́n ti da tí da ejò lóníranran lẹ́yìn tó ṣe pé ó gbẹ ẹ̀gá ńlẹ̀ bí òkè débi pé ẹ̀rú bá ànábì Mùsá gan alayhi salatu wa ọlọ́ni rẹ̀ Musa jùpọ̀ páàrẹ́ lẹ̀ ó sì sa gbogbo ẹ̀ ọ́ sàjẹun a ẹnìkan ọ̀kọ́ àwọn tí wọ́n jẹ́ òpè dànù níjọ́ náà láti sọ pé a a eléyìí kọjá iṣẹ́ yẹn o torí pé ní gbogbo òlú yìí pátápátá àwa tá a jẹ́ àgbò òpè dán tá a máa dán pa jùlọ àwa náà la wà yìí ọlọ́run bá ń sọ eléyìí nínú Suratul A'raf fa'ulqiya as-sahratu tó lọ́n fẹ́ kí mu'jiza nǹkan iná ló ṣe lára àwọn tí wọ́n jẹ́ òpè dáhùn bí wọ́n ṣe rí pípọ̀ pa ànábì Mùsá ó kó gbogbo tí wọ́n dà á lẹ̀ lẹ́jọ́ tó kó jẹ tán nǹkan Mùsá taari wọn ni bí wọ́n ṣe wó lẹ́nu tí wọ́n forí kalẹ̀ fọlọ́hún kí ni tí wọ́n wí wọ́n ní aa Ọlọ́run ọba tó dá gbogbo ẹ̀dá pátápátá agbàgbọ́ o Ọlọ́run ọba tó rán Mùsá Ọlọ́run ọba Mùsá Ọlọ́run ọba Harun àgbà méjì àgbà ń gbọ́ kí ni ntọ́fà wọ́n rí pé ntànàbí Mùsá ntọ́ṣeun ọkọjá òye ẹ̀dá ó ju agbára èèyàn kan lásán lọ ó ju agbára àǹjànú lọ lára tó náà ọba tí máa ń torí ẹ̀ ló múrún jíza nù kó lè bá a jẹ́ ìkúnlọ́wọ́ ìgbàlódodo fáwọn òjíṣẹ́ lọ́wọ́ bá fáwọn tá a rán wọn sí kan lè bá a gbà wọn gbọ́ lódodo ẹ jẹ́ wà níbi ìrìnsá aleyhi salatu wa salam lásìgbà tó lọ́nba tí ó rán Jésù níṣẹ́ ìmọ̀ nípa ìṣègùn ìmọ̀ nípa ìtọ́jú ẹni tó gbajúmọ̀ jùlọ lásìkò gbà náà ọlọ́run wá rán ànábì ìrìnsá aleyhi salatu wa salam kó máa jẹ́ dókítà tó tún tayọ dókítà dókítà ayé bí wọ́n ti lè kí wọ́n gbìyànjú tó lẹ́yìn ọ̀dọ́ ọlọ́run náà ni agbọ́ pọ́ ọlọ́run ń lò ọ̀ ń tọ́jú ẹ̀ńtara rẹ̀ ọ̀dá òkú tó kú yá wá jì dìde ń ò rí lẹ́yìn ọ̀sẹ̀ ṣùgbọ́n Ànábì Ìsá alayhi salatu wa salam ọlọ́run fún ṣe ó jí òkú ó jí dìde kódà alẹ́ akimahu ẹni tó ṣe pé wọ́n ti ẹ̀bí tí ò lójú abẹ́ni tó lójú ṣùgbọ́n tí ò fi ríran Ànábì Ìsá alayhi salatu wa salam ọlọ́run sì ń lò ó ó sì ń sọ wọn dẹ̀ntì ń ríran padà kódà wàlẹ̀ abros ẹni tó sì pé àrùn ẹ̀tẹ̀ ńlọ́mú ọlọ́run lo ànábì Ìsá alayhi salatu wa salam òun náà ń gbádùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọyìn tí a ń nígbàgbọ́ sínú torí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé mọ́ọ́jísà nkéèmà mìíràkù ètò ọ̀nà ọba tó fún ànábì Ìsá alayhi salatu ọjà máa ń tí a nígbàgbọ́ sí nínú òun náà ní ìwòsàn bẹ́ẹ̀ náà wà ní ànábì wa Muhammad sallallahu alayhi wa salam àwọn tọ́nà ọba tó gbé ànábì dìde láàrin wọn wọ́n dálá wọn wọ́n mọ̀rọ̀ sọ wọ́n lágbèkalẹ̀ púpọ̀ ọlọ́run wa nítọ̀ ọ̀dà mọ́jísà ọ̀gá mọ́jísà ọ̀gá ìmọ̀ mírẹ́kù èyí tá a fúnra ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà alukurani alápọ̀nlé so àwọn lárúbáwá wọ́n sarajọ wọ́n gbìyànjú lórí àti tiẹ̀ gbà ah, ọkùnrin tí ń ta kò wá tí ń challenge wa pé ká mú àyà kan nínú alukurani wa ẹjẹ́ àti ẹ̀ gbìyànjú wọ́n gbìyànjú wọn rí mú wa nígbà yìí náà tí a gbà wípé àà a jẹ́ pé ẹni yìí kìí ṣèyàn lásán o òjíṣẹ́ Ọlọ́run ni o ẹnìkan ń bẹ tọ́ran ẹni ń lọ lágbára ju gbogbo nǹkan lọ nínú ayé alukur'an Ọlọ́run ní wa in kuntum fi raybin mimma nazzalna ala abidina fa'tu bi suratin min mithlihi wad'u shuhada'akum min dunillahi in kuntum sadiqin fa in lam taf'alu walan taf'alu fattaqun nara allati waquduha an-nasu wal hijara u'iddat lil kafirin ọlọ́ni wàá yín kuntum fi raybin tẹ́ bá jẹ́ ní ti ń ṣe èméjì nípa ń tà sọ̀kalẹ̀ fún ẹrú wa oní ẹ̀nà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam nípa Kùránì èyí tá a sọ̀kalẹ̀ fún fàátù bíi sóra ti mi mìtìlì ẹ̀yin ni ẹ̀ mú sóra kan wá tó náà jọ alukur'an níbi àgbékalẹ̀ tó yanrantí níbi dídáláwọn níbi fasọ́à ètí ọ̀lẹ́gbẹ́ fàátù bíi sóra ti mi mìtìlì wádìí ránṣọ àdáàkùn àwọn tí a bá rò pé wọ́n lè kún yín lọ́wọ́ wọ́n lè ràn yín lọ́wọ́ ẹ pè wọ́n léèyàn lálùjánu mindunila àtọ̀sọ́lọ́mọba in kuntum sadiqin táìpé lóòótọ́ o ẹ bá lè takò alukurani o ẹ lè múrò kurani mọ́ ọ ọlọ́run ní fàyín lámta fún àlò tẹ́ ẹ bá wá rí mú wá ẹ̀yin tẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìsìn àwọn tí wọ́n bá tún dé lẹ́yìn tí wọ́n tún dá láwọn jù yín lọ àbí wọ́n dá láwọn bíi tìyín wọ́n là ń tà fún àlò ọlọ́run lè rí mú wá torí pé ó kọjá òye ẹ̀dá kìí ṣe iṣẹ́ ìyàn iṣẹ́ ọlọ́run ọba ọba dẹ́dà ni tó bá rí bẹ́ẹ̀ fatakùn náírà lẹ́tì wàkúùdù anas ẹ yá abẹ̀rẹ̀ ọlọ́run ọba o ẹ gbọ́rọ̀ ọlọ́run ọba ẹ gbàgbọ́ kẹ́ má bàa jìyà kẹ́ má bàa wọ iná iná tó ṣe pé ọmọ èèyàn ọlọ́run ọba ó fi máa kó lálùkì àmà bí ṣe ń fèèyàn kó ná bẹ́ẹ̀ ni yóò máa fi òkúta kó nínú nínú ná kọ́lọ̀ńkọ́lọ̀ wá iná yìí wọ́n á dàtìlẹ̀ kàfírìn ọlọ́run ló ń palẹ́sẹ̀ òun pe yamá rẹ̀ lẹ̀ fún tani fáwọn tó ṣe wípé wọn ò gbọ́ lọ́wọ́n ọba tí wọn ò gbàgbọ́ baba ibn Taymiya kọlọn kọba ní kẹ wọn wọn ni hadha tahadi wọn ni ìpèníjà alákọ̀ọ́kọ́ tọ́lọ́nkọ́ challenge àwọn lárúbáwá pẹ̀tọ́ ẹ̀múrò kùránì wa ọkọ̀ ṣẹlẹ̀ nílùú maka nínú suratu Yunus suratu hood suratu Tur torí pé àwọn surata kàálẹ̀ yìí maka ni wọ́n ti sọ̀kalẹ̀ fún màáda tahadi lẹ́yìn náà ọlọ́run tó nítorí ànábì tún pè wọ́n níjà tún sọ fún wọn pé kí wọ́n múrò alukurani kí wọ́n mú wa láàyè àánú suratu Baqara ńlọ fi wá sọ̀kalẹ̀ èyí tí mo tú lẹ́ẹ̀kan nínú àyà ń fàdákàrà àmúrẹ́yìn nǹkan méjì lọ́lọ́wọ́ bá ń lọ́dà kọ́ ń bẹ̀ nǹkan ọkọ ni pé fàyín làmùtà fàálù yakul ìdá làmùtà fàálù dálì kàlàn tẹ́ ẹ̀ bá lè rí mú wá irú kùránì tẹ́ ẹ̀ bá lè rí mú wá ní ìsìn fakọ̀dé alimtum anna wà láàkó àtẹ́bùkẹ́ yá àgbà pé òdodo nù ń gbà náà tọ́ba rí bẹ́ẹ̀ fàkọ́ọ̀fù lọ́ọ̀ à ẹ̀yà àbẹ̀rù ọlọ́run ẹ má pè ọ̀rọ̀ rẹ̀ ẹ má pè nírọ́ fàyẹ̀hí kòbẹ́kùnmọ́lá àdá kí yóò má bàa jẹ́yìn ìyàtọ̀ sí pé ọlọ́run ti síládé ńlẹ̀ fáwọn tí wọ́n jẹ́ olùpẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bá nírọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé wọ̀lá ń ta fún àlò yẹn ni pé ẹ lè rí sẹ́ni ìsìn lọ́jọ́ iwájú náà ẹ tún lè rí irú alukurani ẹ lè rí mú wá yẹn ni pé àwọn òjíṣẹ́ ọlọ́run bá tọ́lọ̀ rán sáyé ọlọ́run fún aláwọn mírèkù lè táwọn ẹ̀tún fún máa gbàgbọ́ pé òjíṣẹ́ ọlọ́run lélẹ́yìí o ànábì ọlọ́run ni o ẹ̀yà ajẹ́ agbọ́rọ̀ sílẹ̀ ni o ẹ̀jẹ̀ àtẹ̀lé o kọ́lọ́n kó ṣe wá lẹ́yìn tí ó nígbàgbọ́ sáwọn ànábì ọlọ́run ọba ìgbàgbọ́ náà ọlọ́run jẹ́ wá wúlò fún wa káfílẹ̀ jẹ́ kan nínú àwọn tí wọ́n fi àlùjánnà onídàra tí wọ́n fi ṣe ìfàjẹ́ subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.